السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم ada pé fọlọ́n ọba àlékún kí ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run kó mọ bá anabiwa muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni ètò at èyí tí àwọn jama masasi fatima ní òkú màálù ní ìlú Ìlọrin tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abiọlọ́wọ́n bàbá lẹ́kẹ́ọ́lá mọ́sàbàbà san wọ́n ní ẹ̀san dáadáa kókó ọ̀rọ̀ tí a ń bá lọ òun náà ni ṣùrùtù kọ̀búlù ìbáàdà àwọn májẹ̀mú tọ́lọ́wọ́n bá ti fi ń gba ìjọsìn wa ní ọwọ́ wa a ṣàlàyé fún wa ní ìjẹ́ ẹjọ́ pé májẹ̀mú mẹ́ta náà ni májẹ̀mú méjì náà ni májẹ̀mú alákọ̀ọ́kọ́ ká ṣe nǹkan yẹn nítorí tọ́lọ́wọ́n bá májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì almutaba'a kó bá ìlànà ta nabi sallallahu alaihi wasallam kó bá mu na nípa májẹ̀mú alákọ̀ọ́kọ́ yìí òun náà là ń ṣàlàyé lọ pé al-ikhlas ká sí àfọmọ́ fún ọlọ́run ọba ká sàfọmọ́ iṣẹ́ wa fún ọlọ́run ọba ní ìjẹ́jọ́ aka hadithu kan àwọn mẹ́ta tí ọlọ́run ọba tí kò fi sí inú náà lálẹ́ kìyàmá ẹni àkọ́kọ́ òun lẹni tó nímọ̀ nípa alukoran tó sì kọ́ àwọn èèyàn ẹni kejì òun tó yá sí pé ó ní dúkìá sì na sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba òun kẹ́ni kẹta òun jẹ́ pé ó ní akin àmọ́ mẹ́ẹ̀ta yìí gbogbo tí wọ́n ń ṣe wọ́n ń ṣe torí wa bí ẹni àkọ́kọ́ nígbà tẹ́ni ọba ní kó wọ náà lọ ṣe bóun ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n kan ẹni tí ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nǹkan méjìlá ń nǹkan àkọ́kọ́ ẹni tí ń àwọn ẹ̀sìn ó gbọ́dọ̀ gbìyànjú káníyàn ó dáa ẹlẹ́ẹ̀kejì kó náà máa lò ó àwọn nǹkan méjì yóò fa ìyà fún èèyàn lálìkìyàmà fún ẹ tí máa ń fáwọn èèyàn táníyàn bá dáa yóò jìyà ọba bá dáa tó wà ní hadith anabi sallallahu alaihi wa sallam pé ẹni tí àwọn kan bẹ láì kíyàmà wọ́n wọnú ná wọ́n tún wá kí okùn bọ̀ wọ́n nú wọ́n tún wá máa wọ́ wọn bí àkànbá wọn kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n wá bẹ́ẹ̀ pé àwọn wò làwọn eléyìí afa àti siwasi fún alẹ́ wọn ni bẹ́ẹ̀ ni wọ́n siwasi fún yín ló tọ́ àmọ́ àwọn gangan ni wọ́n ní kẹ́ máa ṣe aburú wọ́n sì ń ṣe gẹ́gẹ́ bó ṣe wọ́pọ̀ láwùjọ wa lónìí afa ni oní nǹkan so àmọ́ ní sókè ẹni yìí ẹni tí ó fa wọ́n bẹ̀rẹ̀ yóò rí pé òun ń kọ́ ní Qur'an wọ́n á ní torí kíni yóò nìkan lè bá pé òun ló ní mímọ̀ ni ọlọ́run wọ́n ti pè ọ́ wọ́n ti pè ọ́ ló mọ̀ láyé wọ́n ti yàn ọ́ ìtọ́ torí àwọn ti ṣe fún ọ ọ nìkan tó fẹ́ gbà lọ́wọ́ ìmìíràn ọba lónìí. ẹ wo nǹkan nísìn bí ò bá ńlá níyàn nǹkan yìí wọ́n ṣe fún o ẹnì kejì òun lẹ́nu tó yá sí pé tóun ná ó sì sọ lọ́wọ́ ọba ta ń fún ọlọ́wọ́ yẹn wọ́n náà lọ fún mi torí kí ló fi wá ná kẹlẹ́bà yìí mí náà ni wọ́n sì ti yàn ọlọ́run ni wọ́n ti yàn náà wọ́n náà lọ ẹnì kẹta náà bẹ́ẹ̀ náà lákin nítorí ilé yẹn jẹ́ ká gbìyànjú ká máa chẹ́kì àníyàn wa ẹlẹ́kẹta alimutaba ká pé iṣẹ́ wa kó bá ìlànà tànẹ́bí sallallahu ẹlẹ́kẹjì kó bá ìlànà tànẹ́bí sallallahu alaihi wasallam kó bá a mu taba ni pé iṣẹ́ wa wá bá ìlànà nábì mu nǹkan mẹ́fà làwọn àfáìsì ńlá wò ń bẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tá a wò ni pé tá a fi mọ̀ pé nǹkan yìí bá súnà mu àwọn asábàb tá a bá ṣe ìbádà kan tánìyàn wa bá da tán nu o tá a bá wá ṣe ìjọsìn kan tá a bá rí kan la fi ṣe ìjọsìn yìí àwọn pé ǹjẹ́ ìdí tá fi torí ẹ̀ ṣe sanabi torí ìdíhùn ṣe ìdíhùn gbọ́rọ̀ jẹ́ pé ní ah, ó bá ànábì náà ṣe torí ìdí báyìí ọ̀pọ̀lọpọ̀ ní ṣe nǹkan lónìí tánàbí ìdí tí fi ń ṣe tánàbí ò ṣe àwò ẹlẹ́ẹ̀kejì al tó wáyé pé ó kàǹkanlá fúnra wa tá à ń ṣe nǹkan iye báyìí náfìlà báyìí iye báyìí mo fẹ́ yàn ni ó bọ̀ ni ó fún almakan tí a bá ya àyè kan láàyò pé a fẹ́ lọ ṣe ìjọsìn báyìí níbi àyè báyìí torí àyè ni àyè àlùbáríkà ni a gbọ́dọ̀ lọ àyè kankan ká sálẹ́sà fún ìjọsìn kan àfi kó yẹ pé anabi sallallahu alayhi wa sallam òun ni ó yan àyè láàyò fún wa. ẹlẹ́ẹ̀kẹrin azaman tó bá yẹ pé ìjọsìn yẹn ó ní kan pẹ̀lú time pẹ̀lú àsìkò anabi sallallahu alayhi wa sallam òun ni ó sọ pé àsìkò báyìí ẹ̀sìn kan báyìí àsìkò báyìí ni ẹ̀sìn kìí ṣe pàwọn aláàmú àsìkò fúnra wa. ẹlẹ́ẹ̀kẹta alijins àmì ẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún alijins ìran tó bá yẹ pé nǹkan yẹn ó ní kan ṣe pẹ̀lú ìran kankan pé tá a fẹ́ ṣe báyìí o nǹkan báyìí ni ẹ fi ṣe é anabi sallallahu alayhi wa sallam òun ni ó júwe irú ìran kan tá a lò fún un ẹlẹ́ẹ̀kẹfà alikaifiya báwo ni a ti sin kan yìí báwo ló ti yẹ ká ṣe é anabi ni ó júwe báyìí lẹ́sìn báyìí lẹ́sìn báyìí lẹ́sìn nítorí bá ti jẹ́ ìbáadà so àwọn ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà yìí òun lá máa wò tá a fi mọ̀ báyá pé ìjọsìn tá à ń ṣe ó bá súnà nẹ́bí màbí kò bá mu ẹ wá já gbé láti alákọ̀ọ́kọ́ asabab ìdí eríṣiríṣi ìdí kan làyẹn fi máa ń ṣe ìjọsìn lónìí lápèjúwe tá bá wo ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wọ́n ti ní àwọn díkìrí tán máa ń ṣe lápapọ̀ lábá ti kírun tán báyìí wọ́n á máa ṣe díkìrí lápapọ̀ àwọn bí ṣe la ilaha illallah wọ́n máa ṣe báwọn tẹ bá bèè lọ́wọ́ pé kí ló tẹ̀ fi ń ṣe àwọn kan wọ̀nyí kí ló tẹ̀ fi ń ṣe àwọn kan báyìí wọ́n ní à nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ ni abẹ́kan mọ́ ni òun lẹ́fí kálápapọ̀ àbí ẹjá lọ sásìkò ànábì Muhammad àsìkò ànábì sallallahu alaihi wasallam ṣé irú nǹkan báyìí wọn ò ní bùkátà sí ni ara àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ wọ́n wọnú Islam kọ́dà fati àwọn ọ̀mọ́ká ànábì kan ní àtúkà tó máa ṣe serú ẹni ní àwọn pé kùrìsí yìí tàbí ẹ̀ka lórí irun yóò àwọn àti àwọn kùrìsí yìí ẹja máa kà ń jẹ̀ mọ́ kó lè sí àwọn tí wọ́n mọ́ irú díhun ni ó ti di bídíà nù eléyìí ló sùn wọn táwọn fi dá bídíà àti súnámà nítorí pé irú dí báyìí anabi sallallahu alayhi wa sallam wọn ní bùkátà sí lásìkò anabi náà tábà láwọn lábáwá láwọn àwọn míì àwọn míì ń bẹ lásìkò anabi táwọn pé àwọn ètè ìsìn lábáwá àwọn náà sì wọnú islam anabi wa sọ pé tọ pàtàkùn eléyìí ti wá dé o nítorí pé wọn ò mọ kùrìsí yìí o ó sì yẹ ká ka kùrìsí lẹ́yìn irun so nítorí tí wọ́n o ẹja máa kọ́ wọn ẹja máa kà lápapọ̀ bídíà ni kálukú ọmọ dá díkìrì tiẹ̀ ṣe ni ìdí ọ̀kan nu bákan náà tí ẹ bá tún wo inú Rajab tí Rajab tó bá di twenty seven àwọn yóò kóra wọn jọ wọ́n ṣe náfìlà wọ́n ṣe dé sísìn kan tàbá ní kí ló dé tẹ́fi kóra yín jọ báyìí kí ni ìdí tẹ́fi kóra yín jọ wọ́n ní tó pé òní yìí tó ṣe rọ́jàb tó yọ tẹ̀lẹ́sẹ́bù yìí ó ṣe déédéé ọjọ́ tá níbi sallallahu alaihi wasallam tó ṣe al-Isra wal-Mi'raj. bó tiẹ̀ jẹ́ sí pé kò sí ẹ̀rí kankan tó wà sábìt látọ̀dọ̀ níbi sallallahu alaihi wasallam pé ànábì ṣe Isra wal-Mi'raj ní ọjọ́ báyìí nígbà báyìí ànábì lọ lóòótọ́ àmọ́ rú déètì tó lọ kò sẹ́ni tó mọ̀ káti wá sọpọ́jọ́ yìí náà ni jẹ́ ànẹ́bí sọ̀sánlá ó torí ìdí òǹgbà tó darí òun náà wá kọ́ ìyẹn jọ òun náà yá sí nẹ́fìlà báyìí pé òun ló dọdún kan tá a ṣe sọ́ọ́ Al-Miraj sànẹ́bí sọ bẹ́ẹ̀. so ẹni nǹkan kan tá a bá fẹ́ ṣe tó bá jẹ́ ìjọsìn tá a fi wojú lọ náà ọba ìdí tá a bá fẹ́ torí ẹ̀ ṣe ẹgbẹ́ agbe sósì òṣùwọ̀n sí ànẹ́bí torí ìdí báyìí ṣe tá a bá rí pé torí ìdí báyìí ṣe ẹni bá lọ mú nǹkan kan wá sínú ẹ̀sìn wa yìí tí ò sí mẹ́tẹ́lẹ̀ máa lé sàmì tí ò sí mẹ́tẹ́lẹ̀ àfọwọ́ ọ̀dọ́ ọlọ́ni anábìnrin ànígbà lọ́wọ́ rẹ̀ nítorí lẹ́yìn ẹ jẹ́ ká máa gbìyànjú ká máa wo àwọn nǹkan táyẹ̀ fi súnmọ́ ọlọ́run ọba nínú súnà pẹ̀lú ògo ọlọ́run bíbá láti dó tó bá di ní ọjọ́ mẹ́jọ àtúmọ̀ zero zero three five seven two zero nine eight six lẹ́ẹ̀kan sí zero seven zero three five seven two zero nine eight six èmi lọ́mọ ali uthman bawa asalaamualeykum wa rahmatulahi wa barakatu.